يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله شاء إن الله عليم حكيم قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدين يتبعون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية أن يد وهم وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله قولهم بأفواههم يضاعفون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أخبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال يتفهم ما قلة القراءة يفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر أمر ألف منها وعد ألف منها وقيد ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام وفئة تسبيح ودعاء وستة وستون ناجب ومأسور ستة وستون ناجب ومأسور أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما المشركون يكون نجس فلا يقربوا ولا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم يغنيكم الله من فضله فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم عليم قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم وقالت اليهود عزير بن الله وقالت اليهود عزير بن الله وقالت النصارى وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضائعون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم اتخذوا أحبارهم ورهبانهم وعبابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون سبحانه عما يشركون فتانا بما قد قال إن كان فإذكرا بدأنا بما قد قال إن كان فإذكرا ذكر فإن الوعد قد جاءكم زجرا فذكر فإن الوعظ قد جاءكم زجرا Fàdánà. Olúwa ọlọ́run ọba, òun la fi bá ara ìjókòó tàfsírì wa tò ní. Fàdánà bí máa ń kọ́dí kọ́ láyìn táǹfà ìdíkìrọ̀. Orúkọ ọlọ́run ọba tí nǹkan kan ò lè bá forí gbárí. Bá a ti la ámì wà láàbì sàmá. Njẹ́ ọba àforí gbárí òsì ńlẹ̀ òsì ní sámà? Bàdá Anábì máa ọdí kọ́là. Àwọn tọ́jọ́ wò lánàá wọ́n ṣàtán. Ó kọ́ ọlọ́run tóbi ju ohun tí èèyàn bá ti bá forí gbárí lọ. Bàdá Anábì máa ọdí kọ́là ìtàǹfà ìdíkìrá. Ọba náà lọ sọ fún wa wípé bí èèyàn bá ń ṣe wá àti bá a ti ń ṣe tá à ń sọ yìí. Orí yọ sàǹfààní ìntàǹfà ètì. Ìntàǹfà ètì kìrá. Pàtàkì nípa. Fàyín nàlíwá àdọ̀kọ́ díjà kún sádìrọ̀. Pàtàkì nípa ìnàlíwá àdọ̀kọ́ díjà kún sádìrọ̀. Bàdánà abẹ̀rẹ̀ lórúkọ ọba náà. Ọba tó ká máa ṣe wá àti pé yóò wúlò. dwa intapa idikirfadakirịba ineliwdkadijh akụzadịro fadakirịb ineliwakadja akụmzadịro فإن الواب قد جاءكم زجرا ìwà sùn ní máa gbà tí ọ̀dà lọ́wọ́ èèyàn sọnù yọ gbà sọ́wọ́ oníwà sí yọ gbà sọ́wọ́ ẹni tí ń gbọ́. pàtàkì فإن الواب قد جاءكم زجرا. بدأنا بتوحيد الإله مبسلا. بدأنا بتوحيد الإله mo bá sí mi lá. Sàlámì mo fi síkiri ilé Habibi mo jàmàlá. Sànàtì tí mo bè síkiri ilé Habibi mo jàmìlá. بدانا بتوحيد لله بدانا بتوحيد لله بسم الله orúkọ ọlọ́run ọba ọ̀kan Ó la fi bẹ̀rẹ̀ pẹ̀lú bìsìláì tàbí sáájú. Bàdá nábì tawhidi lillahi mú basmila. Sọ́nà àkàtí mo rí. Díkìrì lé Habibi mujammila. Sànàgàdì mo bí. Díkìrì lé Habibi mujammila. Ọlọ́run ọba dúpẹ́ fún ọ. agbára aka rẹ lórí wa àánú rẹ àbò rẹ ìgbòjì rẹ ìṣọ́ rẹ tí ọ̀dàgbà kankan sí ní gbogbo ààyè lójú oorun nínú àrò níjòkó nínú ọ̀rọ̀ nínú wò òun fi sọ òfin kiri torí bí ọba bá ọba jẹ bí ọba bụ ẹ̀ ìta àárín kà lọ́jọ́ orí òun lọ́sẹ̀ kò padà yìí. ọba náà la dúpẹ́ fún látara kẹrẹ. sọ ahmadu rabi tọ إلى الكتاب أوحدا وآمم الكتاب بالعقيدة أوحدا صلى الله عليه وسلم الصلاة في أدام a ń wá ìfẹ́ ọlọ́run lára wa ni. Jẹ́sà lọ́wọ́ àná kúlà káyé Mùhàmmádà. Ọlọ́run bá mi ṣe ẹ̀sán tó péye. Jẹ́sà lọ́wọ́ àná kúlà káyé Mùhàmmádà. فقد كان مهديا وقد كان هاديا وقد na ya وقد na عاديا òun lọ́pọ̀ náà dáadáa yìí mà wá ọlọ́run ọlà ọlọ́run kọ́ máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. wa kana rasulullahi huwa wa rahmatan mẹ́ta nuran. من الله باديا ونورا وبرهانا من الله باديا ọpẹ́lú fọ́lọ́m orí rẹ lórí ìwà ọlọ́run ní jẹ́ kí làákàyè yín ọ̀dà láti tóbi kankan náà ní pé orí tọ́da àkàrí tẹlomi náà ò sinmi ṣùgbọ́n kì í ṣe lórí ìtọ́lọ́hùn orí bí ó ṣe kan náà máa ń lò jẹ́bi kó gbó wa sá nàìjíríà lákàrí tí ò sinmi ni ọ̀rọ̀ ń <coughs> gbogbo tí wọ́n kó ń lọ lákọọ́lẹ̀ fáwọn tí náà fà àwọn tó túmọ̀ làákàrí bí wà ní ọdún tù ti parí ti fi làákàrí pápẹ́ sí gbogbo ẹ. pàǹtì náà lé a lórí omi yẹn tẹ́ náà lẹ́yìn kọ̀ọ̀kan tó jókòó yìí lórí lọ́wọ́ àánú pépà yóò sì gbọ́dọ̀ wá. èmi àti parí ọ̀nà yìí tó ti ń jò koroko núwé mi ò sí tán àjákòtò tá ń já gerere o. gbogbo ọba yín náà wà fún báyìí bí káyé àmì rọ. Wàkánà nílé fa aṣá ìwà tó iná yá. Ẹ̀sìn ní Jẹ́ńgbé lọ láti sọ fún wa ní ìlú Kiri lánàá lóríwájú ọ̀kan nu àwọn ọ̀nàrẹ́kùn tó wà ń kó ni. Hmm, Nígbà bá fẹ́ dà kan rú lẹ́kùn ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ló ṣẹ́gun ábà ńgbẹ́bà ló jàǹbá nù ọ̀yàtọ̀ síra wọn ẹ̀sìn ló ṣèlú òṣèlú ní ẹ̀sìn. máa àtànà dínà wà dùnìyà ìdájí tá máa lábàárà kàwọ́ òfin dùnìyà bìlà dínì. ayéte èèyàn fẹ́ ṣe ayéte ẹ fẹ́ ṣe náà tẹ̀lé ẹ̀fẹ̀ sí ẹgbẹ́ kan lójoojúmọ́ ilọ́hùn ẹlẹ́fẹ́ máa yé yín ṣe kọ́lọ́ wọn má bàa yín dá sí i tó yíwọ́ àbí òyíwọ́. nùrọ̀ kí òun dùn níyà náà bí má ìdí nìyà wàlá dínú náà yàbùkà wàlá máa lọ ọkọ. ọlọ́run àdúgbò fún ọ abẹ́lẹ́wò ló bá fún mi látara àánú rẹ̀ lórí wa ọlọ́run ṣàánú wa. akí aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀kan nínú àwọn alárúbáwá nínú àdìsí tí a náà ti gbà wá. radiyallahu anhu. ó gbogbo wa àti tó ń kì í wà ó ń kì í lórí ni. wo lè da àlìkìyàmọ̀ tó wá mọ́tà sáà níjọ́ ni ó dé níjọ́ làlìkì àmọ́ ọ̀hún gángan níjọ́ ni pé ọlọ́run sì kí ó ṣe ọlọrun. Anami ti gbọ́ anami ìwọ béèrè pé ọmọ òde mọ́ àdádìjà làá kí lọ padé tè lẹ̀ fún. tá a bá kó tó nígbà èèyàn béèrè pé gbogbo ọrọ ọ̀rọ̀ ogun ẹ ló kún ìdí ọpalẹ kọkọ bẹ àbí òun bàbá mi ọwọ ń béèrè pé òjò tí rọ tọba rọ kí ni ọpa kí ló fi nu ilẹ̀ tó kójú ọpa kóhù igbó ni ọpa kọ ọkọ àmọ̀kò ti múra alẹ̀ dé òjò ọmọ ànábì léèrè pé jọ làlìkì àmọ́ òde ànábì ní kí ni wọ́n náà nílẹ̀ tọ́pa وكان رسول الله بالخير آمرا lárúbáwá náà kan ayé ọyà lọ gọ́ọ̀mì wò tí mímu sẹ́gbẹ́ tó bá ní mo fi mo kírun wọ́n fi já òòrùn tó fẹ́ kú lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run ebi kẹsì lójú ayé ànábì tọ́wọ́ aká ànábì Assalamu alaikum ànábì ní wàhálẹ́ kà sàlámù. Iríṣi pásọ̀ lè fa iná kálàm tó sọ́ọ̀lì. Báyà lọ tóun kì í ṣe kíun. Hmm. Lọ́dún kí. Ó tún padà ó kí tán ó tún wá sálámà. Iríṣi pásọ̀ lè fa iná kálàm tó sọ́ọ̀lì. Ó ní padà lọ́dún kí. Ó sì kíun. Báyìí náà kàlámù tó sọ́ọ̀lì. Èkírun irun tó jọba dákọ pé mo nílẹ̀ ló ló fèlè ó lò sí kírun ó ṣe lẹ́ẹ̀kẹta olúwa ànábì bàbá àtìyá mi hmm, mi yá ọ ilé ilé kí dájú bí mo ṣe kí lọ ṣàlàyé bí ń ṣe kí ni ànábì wa sọ fún bó ṣe kí ni òun náà wá gọ́ǹbì tí wọ́n ò ti lè mú làwọn máa ń gọ́ sí i. àwa náà gbọ́dọ̀ ẹni Ọlọ́run fẹ́ràn táwa náà bá ń fẹ́ tọkàntọkàn tá a sì ń tẹ̀lé àtẹ àsoríire kẹyìn náà Ọlọ́run mọsálá ìjà àsoríire. amiina. ọgbọdọ fúyẹ bí ànábì ọwọ agbọdọ tó wá wá síbi tí òfin lọlẹ nú ẹsìn o àwọn ọgbà fẹ́ràn ànábì ọba wa kó ẹbà àti kìnnìkanjọ òun sọjọ bí ẹ lọkàn ọjọ máa léyìn. tí ẹ gan tó ṣe títẹ̀lé ọjọ́ bụ ihe ẹ̀ka tó pèrò sí ṣé wọ́n tí ìkọrinre kì ọ́ kó o ṣe múre kò tó ọkọ̀ tó pé tànàbí ló ṣe ìwọlọ́kàn ẹni tí ọ̀ tí ọ̀ rí tí ọ̀ rí kàn mọ́ ọjọ́ tó nǹkan ọbẹ̀ mọ́mọ́ ọjọ́ tó wá látọ̀ wá tó fi ṣayé nǹkan tí wọ́n bá kà tó ń ànábì wá ń bi léèrè pé kí ló pa lẹ́sẹ̀ kí ló fi ń lẹ̀ bí ọjọ́ náà tó bá dé àtàbẹ́ náà ni mo fi nǹkan lẹ̀ ọ́ ní kí ni ó ní hubbullahi wa rasulihi. hubbullahi wa rasulihi. mo ti ìfẹ́ ọlọ́run tó jókòó dánú ọkàn mi àti bí ànábì yìí ìfẹ́ ọlọ́run kálukú wa fi jókòó báyìí.

ẹ̀yin gbìyànjú lọ́ọ̀tì nìsín ẹ̀sàdẹ́ǹtì nílẹ̀ táyà àdá ọ̀dá ló tó nǹkan mọ́ nìsín làwọn àfa òun ti jẹ́ bàjẹ́ ẹ̀jẹ̀ mọ́ nínú rọ̀mọ̀dán yìí ṣiṣẹ́ dẹ́nsẹ́ rọ̀mọ̀dán ẹni tí ò níjọ òun náà ìkan pè mí lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n ní èmi náà mò ń gbowó ọmọ ìyá wọ́n yà pé títa náà lójú àpò sọ kí ló ń ṣe èmi ló fowó ṣe lábẹ́ fowó pọ̀ sí ilé kí ó lọ́kọ̀ ni àbí masáàtì lọ́fẹ́ kọ́ òun tiẹ̀ níjọ máa àlùbáríkà ní ẹkún mo sì tún yà kí bẹ́ẹ̀ náà tọ́lọ́ máa ń ṣe wá àti gan mo sì máa ń gbọ́ wá àti ẹ̀lẹ́ èyí máa tún wọ́n máa ń gbọ́ wá àti ìrùn lé. ẹlòmíì ò ní sọkò níkà pèsè wá àdí yọkàn gbọ́ owó wọn nú àwẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ara sára ní nígiri ó tún lọ́dún tí mọ̀ ó ṣeun lọ́wọ́ tó pè á. Èmi ọkùnrin ọ̀sán pọ̀. Ọ̀sá fẹ́ bá jẹ́ dájú kí wọ́n sá mọ̀ pé ètèmi ń wí ni mo sá wá sílẹ̀ mi sí. Ọdún bọ́ ọ̀bẹ bò lọ́hìn wá. Ó ní tóun fi pamọ́. Ó ní bí ọlọ́run àti fẹ́ òjíṣẹ́ ó ní lòun fi pamọ́ sí ijó àlìkíámà ọlọ́run jẹ́ mi àtẹ̀yìn ó ní fi pamọ́. amínà. kò sí sọ́gà tó fi ọlọ́run àti fi ànábì òun ló lè mọ ààrẹ sì ṣe òun ló bí gbogbo sáàrin lè fi ọlọ́ni. ìfi ọlọ́ni o ànábì ní sọ́ba rí bẹ́ẹ̀ à ń tà. مع من حببت أنت مع من حببت tó bá di àwọn tó nífẹ̀ẹ́ náà lọ́ọ́ máa wà pẹ̀lú wọn. kí ló tó lóríire. وكان رسول الله يدعوهم ló ti pàtàkì nínú tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lára ẹ̀sìn ẹ̀ kọ́ pàtàkì ìfẹ́ ọlọ́run kífẹ́ ọlọ́run ó dé góńgó nínú ọkẹ́ Fàlà bẹ́ẹ̀ ni ọba ti nílé yẹn kò ní rí ẹ̀sìn gidi ṣe. Bẹ́ẹ̀ ni títí ọlọ́wọ́n ọba ti dé góńgó kò lè rẹ́sìn gidi ṣe. Ẹ̀sìn fẹ́ẹ̀kì ni wọ́n máa ṣe. Bí bá ṣe ń bá rẹ̀ kóhun sí náà ni wọ́n máa rẹ̀ pé tó ń ṣẹ́bọ̀. Ni ó tún máa ríra rẹ̀ pé ìtóhùn ń gbè lẹ́sìn ọ̀rọ̀ nílànà sọ́lọ́hún gánfẹ́. fóònù ó sì á gbà á kí ogbó àsìkò èèyàn tí ó mọ̀ fi ṣòfò nígbà ọlọ́run ọ̀bá gbà á ọlọ́run gbọ́dọ̀ tóbi nínú ọkàn wa àti ìfẹ́ ànábì ẹ bá ti fẹ́ràn ọlọ́run ó ti fẹ́ràn ànábì bẹ́ẹ̀ bá ti fẹ́ràn ànábì ti fẹ́ràn ọlọ́run ìfẹ́ méjèèjì gbọ́dọ̀ kò ara wọn. ọlọ́mọ sálá ìsánú wa. gbogbo àwọn àlùfáà wa ìgbàgbé wọn nú àdúrà èyí tá a fi ń gbé wọlé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun náà ni pé àlégbàgbé wọn tọ́ra fẹ́ ṣàṣeyọrí gbogbo ọmọ sẹ́tọ́ fẹ́ ṣàṣeyọrí ọ̀gbọ́dọ̀ gbàgbé ọ̀gẹ́ ẹ̀ ọmọ akéwù tí ó ṣàṣeyọrí gbàgbé àfẹ́ hmm. bí bá ń jọ pé ń jọ nǹkan lójú ẹ̀ títí ń sọ̀kò àìjá sẹ́ńtọ́kọ́ yóò dojú kẹ́yìn. Àwọn tí ó yẹ ń bẹ fún nínú orin iṣẹ́ tó dáa fi sọ̀rọ̀ nínú ọdún yìí nífẹ̀kọ́. Àwọn ọ̀nà tí èèyàn ń rìn ti fi láti yọrí. Nínú tí wọ́n ń rè jọ tí wọ́n kó jọ, wọ́n ní gbogbo ìgbà tó bá ń wà láyé, ọ̀rẹ́ tí wọ́n máa sọ lù ọ́ bó tulẹ̀ kọ́ dáa tó ọ̀rọ̀ àti ọmọ náà làmìnà ẹ̀rọ̀dì tí wọ́n máa fẹ́nu ẹ̀sẹ̀ kan etí ń jọmọ lọ́àbí lára ẹ̀ ṣé bùwébù ni nìkan àbá ni tó ọba fẹ́ láti yọrí ìwọ ọmọ pẹ̀lú lọ́wọ́ àmọ́ pariwo kiri ọmọ fún mi ọmọ mẹ́jọ ẹ lọ sùn àbá mi àdúgbò bẹ́ẹ̀ mẹ́jọ ẹ lọ fíjì òní wọn náà wà sí dáadáa. ò ní ráàyè dáadáa mọ́ wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ láì da òkúlùtù tí wọ́n bá ń lù ú lọ òkò tí wọ́n sọ lù ọ̀wọ́ máa tajọ fi máa kọ́lé wọ́n máa fi kọ́lé tiẹ̀ lọ máa sọ òkúlùtù wọn òkò wọn wọ́n máa réjọ tí wọ́n sọ lù ọ́ wọ́n máa pè é ọ̀sádọ̀rọ̀ ayèmí náà mo gbọ́dọ̀ gbẹ̀sán o ní rọ́nà lọ gbogbo ọ̀sán ojú wò ní dáadáa wá sí èkúlókùn tí wọn náà máa ṣe. o ní ráàyè wo ń tọ́ dáadáa yí afọ mọ́ àbí àbá alámarí onílọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀ ó ti dé onílọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀ onílọ́jọ́ èsì èsì lẹ́mọ̀ gbọ́ níbi táyé bàjẹ́ dé tẹ́sí òyì ayé yìí. Ìní òháyé àdúwì ìdàrú yàtì níyàtì bá aṣára àní tó bá ní mo bá rẹ́ni tí ń sọ̀rọ̀ mi láì dá èmi gan ní gbàgbọ́ fún un. ayé alukóránù ni. ẹ̀yẹ́ fún mi lọ. Ọlọ́run ní ìrọ̀ látàsáwì làhásánátù. Wọ́lá sèyí à ìdíbà bí lẹ́sí ìyá àsánú. Àìdálà di bainaka wa bainahu adawatun ka'annahu aliyyun hamim. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا Ọlọ́run ní dáadáa ni wọ́n máa ti iwájú ẹ tó bá ta ìdá sí ọ. Lèèyàn fi tọ̀kalẹ̀ dáadáa. Bọ́ ọba wá ń ṣe dáadáa táwọn èèyàn ń kí ọ, ń kí ọ. Báà bá alámarí ń gbìyànjú, à ń gbádùn ẹ̀, wọ́n jẹ́ mọ̀ pé wọ́n kì ń gbádùn. Àwọn tí wọ́n kọ́ ni wọ́n ń gbádùn. Èsì wọ. Gbogbo òdòdó tí wọ́n bá ń kì í bọ̀ ọlọ́run lódòdó ẹ̀yẹ àfúnlé àwọ̀ ọgbà ọba táwọn aṣáájú ọlọmọ kó bá bá rẹ. bàbá sàn fi mà sọ ti wádìí ee bàbá fi mà sọ ti wádìí ee àlékún ọ̀la àlékún ìgẹ̀ báwọn sábì mẹ́tọ́ ti wá nílẹ̀. Bàbá ọba kí Muhammadu báwọn sábì mẹ́tọ́ ti wá nílẹ̀. Bàbá wa Kàlífà Akínyọ́lá báwa tó bí màtọ́ fún wa nílé. Bàbá wa Àmíwù lókè ọlá báwa tó bí màtọ́ fún wa nílé. Dókítà Rashidi fi sì rájú ọmọ mágàjì báwọn tó fi màtọ́ síwájú. Àlékún ọ̀la àlékún ìkẹ́ báwọn tó fi màtọ́ síwájú. Àwọn náà àwọn náà fẹ́ dá òdòdó padà lóbi kó kọ́ mi bẹ́ẹ̀. Àkàrà wọn kún mọ́ lọ. Ilé ìkìbọnú ẹ̀. Báwa náà ó lè Ọlọ́run ara wọn sí ọ. Ìwọ́n ni onímọ̀ lọ́dọ̀. À ń sunkún màsíwájú rẹ̀ ọlọ́run fi mọ̀mọ́ wá. Èyí tó fi mọ̀ wá dúpẹ́ ọlọ́run. Torí bá dúpẹ́ dáadáa yóò sì torí dáadáa Ìṣọ̀kárí tún láàzí dáadáa. Gẹ́gẹ́ lè tí ó tún fi gbé ẹ bá ń tún mú ọ̀pá márùn-ún àbí. bẹ́ẹ̀ yẹn bá rí òògùn lọ́dọ̀ ya aláṣọ àtẹ̀jẹ́ fi ń lé ẹran wọ́n èlé. bẹ́ẹ̀ni pẹ̀lú wọ́n pè tí ọ̀bá ọmọọṣọ sọ débẹ̀ sánú mẹ́rin aṣọ. kódà aṣọ lè múnú aṣọ tọmọ wọn fún pé ah, ẹ̀yìn náà la dúpẹ́ èyí tó ṣe fún wa ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run adúpẹ́ o adúpẹ́ ọlọ́run bí akúnímọ̀ o bí akúní àlùbáríkà ọlọ́run wọlá kó o ti sàrọ̀ àwọn àfa wa tó ní ọjà bí rọrùn ọ̀pọ̀ nǹkan ló fún wa ní àpẹrẹsìtì nínú tó fún wa làlàáfíà àlàáfíà òfin jẹ wọ́n yà ẹni tí ó ṣiṣẹ́ yìí ọlọ́run yìí fà làlàáfíà jẹ yà ọlọ́run tàwa náà máa wò. ìwà mẹ́ni tó lò sójú ọ̀nà ẹ. tọ́ba ti do òyìn àmọ́ gbogbo oníṣẹ́ tí èyí èṣe yóò fún yóò fún tọ́ba ti do òyìn àmọ́ ọlọ́run tàwa máa wò. kò fi kò kúrú ẹ̀ kọ̀jẹ́kẹ́mi wó kúrú. ọjà wọn rí ẹ̀mí gúngùn wọ́n rí lò. torí kó lè sẹ́kù báyìí náà ni kó lè sẹ́kù nìyí èèyàn fẹ́ ọba ọkàn jẹ́ pé àsìkò kan náà là ń ṣe tàfsírù ni bá fẹ́ mọ ẹ̀yìn àbá wa ìwọ lọ bí tàfsírù ní níwò ó ti kọjá bẹ́ẹ̀ wọ́n tún kó kúrò níbi bàbá tí bàbá ti ṣe táwọn náà ti ṣe gbogbo èèyàn ló pé wọ́n ti fọ́ tàfsírù ipò dẹ́mọ̀ kúrò nígbà wo tún wá kó ìbùn express yẹn kó lọ wọ́n kó kó láàrin wọ́n kó lọ ìbùn express lọ́nà Ìbàdàn lọ́hùn tẹ́ ẹ bá débẹ̀ ọkọjá tààrin yìí. afa afa afa wa asanu yusi òun ni mo wá rántí gbà mórí oníwàlẹ̀kẹ́ ìsùn ni. yáwó jáwó lè mọ̀ sí i mú wà láwọn náà. Wàlùkẹ́sù yá. Wọ́n wà lápò bí èdè kájí. Oníkẹ́sù tẹ̀ríhùn. Kókó tó tutù níníní tó tutù. Oníyá ó adaranjẹ ẹni tí ń dẹ̀ran kiri yóò dẹ̀rẹ̀ débẹ̀. Wàláwù náà á bó tilẹ̀ kó tó. ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kókó tó tutù wà. ibi orí ọwà yóò ṣe kí ni yóò dà lọ ó ní ta fà wá ọlọ́run lẹ́rọ ẹ̀mí wọn. amina. ibi àti sinmi nítorí àsìkò àti ọmọ àlùbáríkà tó délédé sí ọlọ́run láti fi ijọ́ méjì àlùbáríkà rẹ̀ ọlọ́run jọ máa lọ́wájú. amina. ọlọ́run ti pàwọn náà ní àpá àdúrà ẹ̀yin bàbá ló gbà ǹdẹ tọrọ nù lọ́lọ́run ṣe fún yín lọ́lọ́run ṣe òsì ìṣètò ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo àwọn tá a ti rí lò báyìí ọlọ́mọdé àwọn padà sẹ́yìn o. jẹ́ lọ sí wa dúdú dáadáa lọ́jọ́ ọmọ abáwa èmi náà mo búra mi bẹ̀rẹ̀ omi dọ́dọ̀ gba ọmọ ìyá mi àwọn bàbá ń bí nídòdó àdúrà wa ti gbà ẹ̀tọ́ wà lé ẹ̀tọ́ wà lẹ́yìn odi ọlọ́run mọ́tẹ́ni kàkà padà ẹ̀yìn o. gbogbo àwọn tó tún wá kù sẹ́yìn bàbá tún bí àti táwa náà bí fún yín àkóńtà àwọn táwa náà bí fún yín má àti táwọn náà tó fi fáwa náà àwa náà fẹ́ di àbá àti wọ́n tó fi fáwa náà gbogbo ẹ̀ náà la pọ̀ lọ́n ya gbogbo wa lẹ́yìn àárín o. Àdójú ẹ̀ka bàbá ní o. Gba pé ìpìlẹ̀ yìí ní yọ̀wọ̀ akárí gbogbo ẹ̀ sàmọ́rí àdí. Tẹ́ ẹ̀ dojú ti Islam lọ́sàn àti lóru. Inú ilé ìsìn yìí ẹ̀dọ́ ti Al-Qur'an. Torí mi ẹ̀ bá fẹ́ wí ìkan tí ọ̀rẹ́ ni tí ó wí fún. Fún rẹ̀ lọ́ra apalẹ̀ sí ẹ̀ máa jẹ́jẹ́. Ah, ojú ó ti. ọrọ ọ̀rọ̀ náà ní kéèyàn ọmọ rẹ ni tí ma àti kíni ọ ma sọ fún èyí ò ga ma jẹ́ kó lékún amájó lékún téèyàn bá rí yan wí fún olóòrò nu pé wọ́n lè tún wí lónìí tún wí lọla sínú. pé kankan òun náà ní kéwúkéwú òun náà la jáná sí òun náà la sí. àbọ̀ tí ẹ lẹ́sùn òwú ìkàkà fún jàrá mi náà lọ. wọ́n ní ẹ bá ronú pé àwọn ẹni àlùbáríkà mà tún bọ̀ lọ́la. yàrá látún jọ jèrè ẹ̀ èèyàn kan lè má sùn tó ronú pé kí látún jèrè lọ́la nínú ẹ̀sìn. ẹ̀yin lẹ̀ jẹ́ ọmọ tẹ̀ wájú lọ́lọ́run lò pẹ̀lú sàmárẹ́ àdínì fún tẹ̀síwájú sẹ́ẹ̀sìn òun nínú léèsìn yìí apadà tí aburú àtọ́sẹ́nì kankan yóò omi dọ́là ọgbà àwọn àyà àna ọlọ́mọ abẹ́ni kọ̀ọ̀kan gbé ibi àti sinmi àásùn akànsinmi ni bẹ́ẹ̀ yẹn ti sùn ìgbà yóò sùn àbó sùn kílẹ̀ ọmọ mọ̀ mi ibi ọmọ agojí lọ́ba ń gojí ìwọ ló sun aago sùn ó rí pé wọ́n tún ìbò wọ́n máa ṣiṣẹ́ lọ́sí ẹni ìwọ lè sùn o lè má ṣiṣẹ́ má ń tiẹ̀ ìgbà yé e sùn. làkọ́dí lè sọ̀rọ̀ fún mi lọ́rùn bí mo wá sí nàgàtì ìrọ̀tí. tí ti mi ọ̀rọ̀ ogun bá ọ̀rọ̀ ogun lẹ́yìn kan. bàyá màhùnẹ́yìn ni ìdá àjábàtì kún kásìrọ́tì kún. فلم تكن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رهبت ثم وليتم مدبرين ọlọ́run sọ̀rọ̀ àkómọ ńlọ́hùn fi náà ni a ti jìnnà díẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run láti rí ànábì ṣe láwọn àyè tó ó máa ní. ó máa ní. ti ọ́ ṣe nínú ẹ̀ ni wà. ìdè ajábàtì kún kátìrọ̀ tó kún. àwọn fúnfọ́rọ̀ wù náà ádìrú náà ni wọ́n máa àgbẹ̀ bí mà wá sí ní bọ̀. náà lọ kọ́ ajẹ́ ó mi lẹ́yìn ṣùgbọ́n kò ní jẹ́ báà nítorí ọwọ́ ju fi rẹ̀ sínú òun náà ni fájà orí rẹ̀. ọ̀yá ó máa hù náírì. ọlọ́run níbẹ̀ náà ni lọ́jọ́ ogun náírì. ìdí ajá bàtí kò mú kàtúrà tó kún. níjọ́ tí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ti ń jọ yín lójú. ṣàpàlà ẹgbẹ̀rún méjì lọ́nà méjìlá. bẹ́ẹ̀ni. twelve thousand ni làwọn mùsùlùmí ń jọ náà. kí sì làwọn kèfèrí. ẹgbẹ̀rún mẹ́rin.

ẹ̀sánì. Nínú àdíjì tí Imam Muslim gbà wá, ọkùnrin kan wá bá bàrà. Ọwọ́ sọ fún pé àkúntún wà láìsún yóò mà ọ̀lẹ́yìn yá àbá Mùmárà. Eré àbú Mùmárà, ẹ̀yin náà wà náà tọ́ta ogun Abu Umara wa ń sọ onye wípé ó ní aṣílò àlá aṣáàlò àlá nàbí ìláyìí máa wà lá. Ó lé na ọ̀tá wàláàdì kan fara pamọ́. báwọn èèyàn ni. Hmm. oníjọ́ náà àwọn tí wọ́n ń tafà wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ jọ náà ọlọ́nà bíi dúró. bá a dìde sọ obìnrin láti ṣàlàyé nù ọlọ́run náà ọlọ́run sọ wa fún òjíṣẹ́ wa mi nìyína. bẹ́ẹ̀ la olùgbàgbọ́ òdodo ìbẹ̀rù tó wà lọ́kàn wọn jọ náà tí wọ́n fi ń sáàgọ́ kiri mú kó dọ́kítà fi rán wọn lágbára láti dojú kà wọn kèfèrí lẹ́yìn tí wọ́n ti sá lọ. wàhálà làjùnà dàlámùtà ọ̀wá. àwọn ọlọ́run ọba sọ àwọn ọmọ ogun kan nínú àwọn màláìkà kalẹ̀. lámùtàrà wà àtẹ̀wò ojú ìjọ náà. wàá dábàá làbí nàgàfàrú. ọlọ́run láà àwọn kèfèrí àjẹwọ́n níyà. Kàlá olè kábìrì. Ọlọ́run ní ká jẹ kèfèrí yà òun lọ́tọ́ lẹ́sàn-án fún wa. Fún mẹ́rẹ́ tó bú lọ́hùn mi bá nìdálí kàlá mẹ́yẹ̀ ṣá. Ọlọ́run nílẹ̀yìn náà làwọ̀ ọlọ́run. Àṣà àṣàforíṣì ìfẹ́ni àwọn tá a fẹ́. Tá a fẹ́. Ó fẹ́ pẹ́ni ọlọ́run bá fẹ́ ni máa dárí jù. Láà gbọ́dọ̀ fi fàyà pẹ́lẹ̀. Wípé mo ti wá foríjì ọlọ́run. ọwọ́ àánú tọ́jẹ́ pé tọba fu ọlọ́run ni máa ń dé fún nínú ẹ̀ náà láàtìkì yẹsẹ gbogbo láàṣẹ gbogbo ẹni tí ń bẹ ni sọ wà nù ó wa tí lọ́wọ́ fún ó ti ní máa ń ẹ bá wù mí onímọ̀ ọ̀tẹ́ àti ṣe fún bẹ́ẹ̀ Ìta tó fi máa bà wá nù gbogbo wa náà là ń kú bá gbogbo wa ni wọ́n gbà tó bà wá. Lẹ̀rọ máa bà wá látò fi múra títẹ́ rí. Àgbọ̀dọ̀ dúró bí pé bí mo ti ń ṣe àgbàgbà kúrò láà, a máa tún lọ rẹ̀ ṣẹ̀ tún lọ ju ẹ̀sẹ̀ mí. Wọ́n àbá tún yá àgbàgbà kúrò láà, àbá lọ mọ́kà lọ sí múra. Wọ́n sì pọ̀ ní ìsìn mọ́kà. ẹlòmí èso kèé sọ ntí máa ṣe ọyẹ kó yẹ wo débẹ̀ níbi ayé ń pàdé ládùúgbò wámbì tẹbi ń pa àwọn èèyàn dé kéèyàn ó sì lọ múra ìmọye kó o tún wá tún mú omi yìí kó o tún mọ́ múra ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ewu ni ládàá rẹ̀ ọ maa pọ̀ umuratọ ọlọ́nu àwẹ̀ ọlẹ́sàn ṣùgbọ́n kọjá orí ti ẹnìkan bọ́ọ̀ bá fi wá mílíọ̀n tó fáwọn èèyàn míì náà pé ó èèyàn tí ó jèrè tí ó jèrè owó kò ní dúró lórí ẹnìkan èèyàn ó jẹ <coughs> ẹlòmíì ti lọ láì mọ iye inú ọdún yìí kò sì tí ẹnì kan ládùúgbò wọn tó jèrè kọ́bọ̀ ọ̀run owó ẹ̀ ẹnu wọn gbàgbé ó lè yín dìlà dìlà mọ́ta dìlà dáadáa wọn ò dé dáadáa wọn ò dé rẹ ní kọ̀kọ́já kó o ṣe rẹ̀ sí fún un òun lóbìnrin dáadáa ni wọn ò dé ṣe máa lọ́nu. èèyàn gbọ́dọ̀ ma wò ó omi lórí zàkátà ha wọn àfi làákàrè ha ẹlòmíì ha zàkà five million ọwọ́ lè gbogbo ayé ọjà káàkiri kí gbogbo ayé ó ma pé ó dúdé olówó ti fowó sàánú wọ́n ti alágbájáde ọwọ́ ti fojú wo bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí tó fẹ́ mílíọ̀n yìí lọ́sẹ̀rẹ̀ kan fẹ́ ọ̀tọ̀ ọ̀tọ̀lá. sọ̀ǹtìwó mu ní five thousand ká lọ́dọ̀ ẹni tó bí níyàwó tó bímọ mẹ́ta. tọ́ba fẹ́ jẹun tí ó sùn mọ́rú oúnjẹ tí wọ́n tó lówó jẹ ó lè mọ́tò wọn lọ́jọ́ kan. lásìkò yìí. bọ́bá ṣe èèyàn mẹ́wàá òun ló mú lọ́dún yìí five million ó pé wọ́n mú ní five hundred thousand. àwọn náà sọ́nà bá kọrọ̀ mọ́ wọn àwọn náà ní nǹkan tí wọ́n fi ṣe. òun náà ọlọ́run lè sọ five hundred thousand lóun náà ó dẹni tí ó yọ tàká lọ́dún tí bọ̀ fún yàn. ṣé five hundred thousand ni wọ́n wà fi lórí yọ tàká lọ́dún tí ń bọ̀. òṣìṣẹ́ ọlọ́run ò lè ṣe o ó lè fàlùbáríkà sí fún yàn o. ṣùgbọ́n bí màtà wá máa tó yẹ di àmọ́ la ti sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ nínú òye ọlọ́run àkàndíngbàgbọ́ nínú tí máa ń tẹ̀lé èèyàn lè má ní ju one thousand lọ bàbá wọ ọlọ́run ó lè bá fi àlùbáríkà sí tí ó lè tí ó fi tí ó fi jèrè one million ọ̀rọ̀ lọ́run lọ́rùn. ọmọ ya tó ń lọ. òye tí a ò gbé débẹ̀ dùgbàgbọ́ ìgbàgbọ́ la fi gbà á agbọ́dọ̀ máa kí èsì tá a bá débẹ̀ ní pé tó wọ ọlọ́run. aláàmì ìyàṣá. òun ní gbàtú bẹ́ẹ̀. wallahu ghafurur rahim. alábòdì jùlọ lọ́hùn. kúkúrò mọ́ta lẹ́yìn darí ni a. àmín. ya ayyuhal ladhina amanu hmm. innamal mushrikuna najasun. فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم ọlọ́run ròyìn ara ẹ̀ lókè pálá àánú lòun oníkẹ́ni lọ́mọ́sálá ìkẹwàá. àmín. aṣáájú ẹ̀dá ròyìn ibi ìkẹ́ ọlọ́run dé ìkẹ́ ẹ̀ náà la máa ń jẹ báyìí àtànú ẹ̀ ní ọwọ́ àwọn ojú ogun kan níjọ náà wọ́n wá rí arábìnrin kan tí ń lọ tí ń bọ̀ tí ń ké tí ń pariwo ara rẹ̀ ọ̀bálẹ̀ ó wá sọ fún ànábì pé fákùdá dáti bùnà yẹlá ọmọ rẹ̀ kan lọ́wọ́ ní wá ọmọ ẹ̀ ní wá tí ò rí. ọba bẹ̀rẹ̀ níbi tí ń dààmú kiri ọlọ́sà orí ọbẹ̀ ọmọ ẹ̀dùn ọmọ ọ̀rọ̀ ó gbogbo ẹ̀ wa pè wá. pẹ̀lú dààmú ti ń ṣe pọ̀lọ́mẹ̀ torí àtọ́rí àtún áàdì ìwáládà ààfin náà tẹ́ ẹ lè fún mọ̀ràn ọmọ tó gbé lọ́yìí ká dáná lẹ̀ ká náà kọ́mọ́mọ́ kọ́ inú náà ah àtàbí nílá bẹ́ẹ̀ kọ́mọ́dà pé ń nkiri ẹ̀ tó lè gbà lọ́ọ̀rì náà àánú gbogbo gbogbo ìran gbogbo ìran tí n jẹ́ abiyamọ lọ́lọ́run fi sílà tí ń jẹ́ ìyá náà kó ṣe rí mu. mo fi mo kẹlẹ̀ yẹn máa ń kẹ́kọ̀ọ́ lára ẹ̀ mo ronú mo ní àgùntàn kan bí ma ní bí ìjẹta a máa kàn tí ọkàn ẹ̀ka fún àjẹsùn wà fún láti lọ fún ní oúnjẹ padà. wọ́n wò ní àárọ̀ yìí wọ́n gbóúnjẹ fún olùkọ́ wá wá ọmọ rẹ òun ti fò ó fò bòmí. tí òkùnkọ́ ohun tọ́lọ̀nà bíi tí ọmọ bákùtà ti sáré wánu ọkàn kan tí tọ́jà pé òbúkọ mọ́tìkà tí wọ́n lé dànù owó òbúkọ ọmọ ọ̀dọ́dọ̀ ọmọ o ṣùgbọ́n táàrí kó súnmọ́ bọ́lá ọlọ́run ti àpò èyẹ pé a máa kan òun ọmọ àwọn máa ka ọmọ òun ọgbà láti rẹ̀ sí. ìsápá rí ọ̀ká tó mọ̀ pápá àwọn ọ̀ká ọmọ lọ sí pé bóun ó kù bẹ́ẹ̀ pé ọmọ kankan ṣe. ẹ̀rọ kò nù. arábìnrin sí yóò jọmọ ẹnu ná àtàbí ní rárá anábì wá tún bí wọ́n léèrè pé wálìmà kí ló dé tí òfin lè sọnù ná wọ́n ní lìṣàfàkà ti hà láàrú àánú tọ́lọ́hún fi sẹ́mi ẹ̀ sọmẹ́ kò lè jọ sọ ọ́ náà anábì ah, ní Allahu alhamu bikum ha. ọba yín sọ wá dẹ́yìn. ọlá àánú yín lọ́kàn tóbìnrin lọ. Wallahu ghafurur rahim. ọlá àánú wa lọ́kàn ju ogún lọ ọlọ́dúnpẹ́ ní arhamur rahimin àbá mi ọlọ́kẹ́ ọlọ́run. tí wọ́n bá débẹ̀ tí wọ́n fẹ́ tu wa ní ọba tí kẹ́ni dùbà bá àtìyá lọ. kò sí mùbálágà Yorùbá náà lò torí mùbálágà náà ni wọ́n fi gbé wa ní lárúbáwá tàfùdí arham. tí ọ̀sẹ́ni tó lè kẹ́yàn tó àbáwo tó pẹ́ ẹni tó kẹ́ni ju bàbá àdìyá lọ. ìlọ́lọ́ ìjàgbádìí ọlọ́ni ọlọ́ni yá ayé aládínà àmànú. yá ayé aládínà àmànú. ọlọ́ni mọ̀pẹ́ yín tẹ́lẹ̀ gbàgbọ́ iná má lè fojú rí ìmúná sùn. títí ń ọlọ́run bá ní sọ̀rọ̀ pọ̀ lórí eléyìí pọ̀ lọ́dún yìí. Ọlọ́run ní ẹ̀yà tí ń bẹ láàrin wa àtẹlẹ́bọ. Ẹ̀gbin ẹ̀gbin lẹ́lẹ́bọ. Kí lọ́lọ́ ń pè ní. Ọlọ́run ní innamal Ẹni tí bá tún fi mú nǹkan mi ìmọ̀ ọlọ́run ẹlẹ́gbin ni. ọlọ́run lẹ́gbìn ni wọ́n. bàbá yẹ́gbọ́n bùrì màsí ẹ̀là ọmọ bàdà mi máa dá. ọlọ́run lẹ́gbìn ni ẹ gbọ́dọ̀ sọ wọ́n di ẹni tẹ́ máa jọ fara yíra. mùsùlùmí ọmọ ìyá rẹ ni kó ibùsùn kó o sùn bẹ́ẹ̀. ṣùgbọ́n ọmọ pé náà ni èèyàn yàtọ̀ sí yàn. ẹ yàtọ̀ síra wọn ọmọ inú ibi tó ti dìde ọmọ inú àgbo tí fi wẹ̀ ọmọ inú oní ní nǹkan lẹ́yìn ẹlòmíì gbogbo ẹ̀ ní òmù mára òmù máa <clears throat> wọ́n máa sá ìyá ń jẹ́ kẹfìrí ní ọba dúpọ̀ ọlọ́ngbọ́ òsì tí ò ní lọ́sọ́nà tí ò ní gbàdìyà ní ọmọ gbẹrẹ burúkú <laughs> Ọlọ́run lẹ́gbìn ní à, ẹgbìn ní ẹgbìn lọ tẹ́bọ́. Ọlọ́run ní lẹ́yìn òní Gbogbo tí bá ti ń jẹ́ lẹ́bọ̀ padà yájúra kò lè mà bá dà mí àdá. Lẹ́yìn ọdún yìí, jẹ́ wọ́n wọnú ara mi mọ́. wọlé àjọṣepọ̀ òsì má ẹgbẹ́ ní pẹ̀lú ọwọ́ ọ̀rọ̀ mọ̀tá sí má. ọ̀la yẹ́kúrọ̀ bọ̀lì màsí ìrẹ̀lẹ̀ àrọ́ ọlọ́run ní wàyí ti fún ẹ̀wọ̀ lọ́hùn. Ah, wàyí ló ní nítorí wọ ọkọ̀ gbangba. lẹ́yìn náà fi dára yín pọ̀ aláwo. lẹ́yìn náà fi ń dẹ́ẹ̀bí ń jẹ́lé eégún kí wọ́n lè máa kì í wọ́n máa tà yín lẹ́bí darapọ̀ mọ́ wọn náà ní wàyí ìkébùtò mu àìlàtà. bọ́ bá ti àìní tó òsì òun lẹ̀ ń bẹ̀rù lẹ́yìn náà bí ebi ẹlẹ́bọ mọ kápá àti rọ̀yìn lọ́rọ̀. tí ń sọ yìí náà dọlọ́rọ̀ lójú ọ̀nà àlálì tẹ́ẹ̀mà tẹ́ ń rìn. ẹdún bẹ̀ ẹ má dàpọ̀ àwọn ẹlẹ́bọ ọlọ́run ẹ̀mí ọlọ́run tá bá yọkí ní kòmọ́ tí mo ìwọ ni ọmọ àwọn olólè tó dáa jù láyé ọlọ́ni tó bá wù á lè mọ́ fún ọ. bàtà ó bá yogi ní kúrò mọ omi fọ́lìlì ṣá. lábísọ kọ́rọ̀ wà nù tọ́lọ̀ máa fi tó ń fẹ́. àyà àtọ́tẹ̀lera wọn náà láti rí méjèèjì lọ́nà yìí. ọsọ ti tú bá lókè ọsọ táàtì kìíní kìíní nísàlẹ̀. ọlọ́ni tí mo bá fẹ́ ni. iná lọ àlè. ìmúlẹ̀ iná lọ àlè. hakim ọlọ́run ní ọba tó ríran gbogbo tẹ́ǹtẹ́ ní jẹ́ wọ́n mọ̀ pé iná máàlì mú ṣírí ìbò nàìjíríà fún ayàtọ́lá sáájú gbónù káṣíṣà mi sí ká máa ṣiṣẹ́ bẹ̀yẹ òun náà ìjẹ́gbìn àwọn àlùfáà àgbà wípé ẹ̀gbin ni wọ́n lára ẹ̀gbin ni wọ́n lọ́kàn. Hmm. ìjẹ́gbìn wọn lára náà fi ni wọn gbọ́dọ̀ wọnú mọ́sáàsì. ìjẹ́gbìn wọn lọ́kàn lẹ́bọ tí wọ́n ń ṣe sọ́lọ́hún. èyí ò lọ́wọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kódà àsánù ní nínú àwọn àfáà wa àgbà. òun gbà ó ní máa ń fáfá àmúṣìrìká wọn ni yàtàwọ́tà. Ibi ibi tó mú iná máa lé mọ́ṣírì kú nà nájà. Iná máa lé mọ́ṣírì kú nà nájà. Ó ní bá ọba ń lọ tẹ́lẹ̀ bọ́ bá náwó sí ọ. Tó ọba bá wọ́ ọba délé ọlọ́sàlùwàlá. Ọlọ́sàlùwàlá. Lọ́rẹ́ gbé lọ́pọ̀ ọkà ọ́. Akú oríire oríire la ṣe yìí ọba tó yọ wá kò ní ẹ̀gbin ọlọ́run tún ní dáa padà bẹ̀ mọ́ àwọn. gbogbo kọ́sẹ̀kọ́sẹ́ tó tún rìn lábẹ́ ẹ̀fọ́ padà kú òun bẹ́ẹ̀ ojú ọlọ́run ti fi ọ́nù ìmọ́lẹ̀ ojú fèmí náà bẹ́ẹ̀. o tún yẹ kọ́lọ́run ó bìyànjú ìmọ́lẹ̀ kọjá pé inú òkùnrin ó tún máa wù ú pẹ̀lú òkun ló ń sáfẹ́ lọ olóbi ò tún máa tún ọgbọ́ wò ó ìjọ ń ṣiṣẹ́ iná àwọn kanáà rẹ̀ tẹ̀fìrí ẹ̀wọ́ ti kọ́lé ẹ̀wọ́ tí ọmọ ẹ bá ń wò bó ti ẹ́ ṣe jẹ́ bó ti ẹ́ ṣe jẹ́ à ń tójú ọlọ́ bàbá tó bí ọlé mélòó lọ́mọ. tó o dúró fún tọ́lọ̀ bá kọ fún ọ. ọ̀fẹ́ ṣùgbọ́n gbé ọkú ònú mọ́lẹ̀ bọ́nú kíni bọ́nú òkúnnù. ìtọ́lọ̀ ń bá lè yóò ní láyé yóò ṣe kíni yóò ní ó sì lásìkò. èèyàn bá máa nù bẹ́ẹ̀ inú owó bọ́ọ̀ ọlọ́run bá kọ pé owó ni ó máa rí àkọ́ pé yóò fi dé kamalẹ̀ tààmì àtàdé kamalẹ̀ ẹ̀mí ò ní lọ ó lè jásùkò tó wò wá tó nǹkan ìlọlọ́run ó pè é ó ní kàtà ọmọ sí yóò sì ṣe ó sì yọrí tó nǹkan máa wò ká nígbà lọ́lẹ̀ àpèjúwe ọlọ́pẹ̀júwe tọ́lọ́mbà ti kọ́ ọ̀pọ̀ nǹkan làwọn náà mìíràn máa ń fi tarẹ̀ ẹ̀ máa ń fi jọ́ọ̀jì ìdájọ́ ọlọ́gbà àtàwọn ajínigbé wọn rèé. mọ́tòrí eléhùn àbáwọ̀ àtàlùlìbàṣírí onítọ̀ ọba bá ọ̀sẹ̀ bọ́ lọ́wọ́ tí èdè wọ ọwọ́ tọmọ mi owó mùmìnì dáadáa ni ẹ bá wọlé òsàkó tó lọ máa kírun. bẹ́ẹ̀ni ọwọ́ mọmọ àgbà. aa ẹ má mùmìnì. mọmọ àgbà. ṣùgbọ́n tó bá ṣe tí tọ̀hún ní ọdún ọdún wẹ́bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọmọ gbági àlùwọ̀ ọmọ ọ̀rọ̀ mi sáàgé kí aláàdé ẹ̀tọ́ ẹ̀ yàgbẹ́ ìdí mọ́ tọ́jú tọ̀lọ̀ lórí wíwá yá ní kọ́ ọ̀hún mo ti bọ́wọ́ kẹfìrí ọwọ́ ẹlẹ́bọ̀ọ́ lọ́sà àtàwọn àṣírí ló wí náà àwọn tí tọ́lọ́hún sì gbà fún náà àwọn táàmì àgbà táàmì yìí náà àwọn fojú láwọn ọmọ èkéèké nu sàbí àwọn ọ̀kàn ránà bì ní. ó ní lọ sàlùwàlá mi lọ sàlùwàlá ní. òun lọ̀pọ̀lọpọ̀ ọmọdé àbí náà fi gbà pé pápá ọmọdé àbí ìmọ̀ màlìkì wọ́n gbà pé bẹ́ẹ̀ èèyàn bá ṣe ìsìláàmù lónìí wọ́n náà gbé ọlọ́wẹ̀ ọ̀rẹ́ fún ẹgbẹ́ ọwọ́ ẹ̀wẹ̀ jẹ́nọ́bà kó tó kírun kó tó gbalájá torí ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ ẹ̀gbin ni ẹ̀bọ ọlẹ́bọ ni. ìnámalẹ̀ mo ṣe ìkú náà lọ́jà tún. ọ̀jẹ̀ jẹ́ pé àwọn míì dúró náà àwọn àfa àpé kì í sọ̀rọ̀ àyà wọ́n ní torí àwọn tó lórí àdìsí àdìsílámù yàdùkù máa ń kọ́bùlà àwò tàbí yàdùmù máa ń kọ́bùlà àwò gbèsè èèyàn bá ń bá bọ̀ tẹ́lẹ̀ tó bá ti sọ kẹ́lùmọ̀ ṣáádà ó ti ti dànù bólò láìláìlá láàtó wíwù ti ti gbogbo tí bá bọ̀ ẹ̀gbẹ́ ara rẹ̀ nígbà tí lé sí mùsùlùmí ẹ̀sìn ti lò ọ̀nà àti má pẹ̀lú gbólò yẹn àwọn míì wí bẹ́ẹ̀ nú àwọn àfáà. àwọn ìmáàmù Ahmad àwọn dúró lórí pé ọ̀ranyàn ni kó wẹ̀ nítorí pé òun máa ń gbára aládìsí pọ̀ àdìsí kan bẹ tí wọ́n gbé wá àdìsí sùmáàmà ẹ̀bá mi sùmáàmà ti mi sì kiri yìí. àdìsí sùmáàmà. إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن كفتم عائلة فسوف يغنيكم الله من فضله إن الله عليم حكيم onímọ̀ lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n ni. àdìsí sùmámà tí wọ́n gbà wá. إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا Wàhín ni kí fútún àìlàtà. Ọlọ́run ní tẹ́ ẹ bá ń bẹ̀rù òsì. Tọ́sọ́ fàyíkùn ní ìkúmù lọ́hùn mi ò bọ́dí nìyí. Ọlọ́run lárọ̀ nínú ọ̀rọ̀ nínú ọlá wa. Irúṣẹ́. Báwo ọlọ́run bá fẹ́ iná lọ àlè ìmọ̀lẹ́ yìí. yìí. tọ́gbà wá nínú ọlátúwájú ẹ̀dá amára bí tùmáàmà yauma. ọkọjá lọ́dọ̀ tùmáàmà ńjọ́ kan wọ́n jọ sọ̀rọ̀ fa asilam. ọba gba islam lọ́wọ́ anabi anabi wa ni wọ́n mú lọ ìlàhà ìtì àbí tọ́lá. wọ́n mú lọ nú ọgbà àbú fa wo anyakitasil. pé kọ́ lọ wẹ̀ ń bẹ̀. ó sì wẹ̀ wọ́n sọ ó fìwẹ̀ yẹn kí ọ̀pá ìrún méjì. méjì. bó ti ṣe bẹ́ẹ̀ tán ànábì ní làkọ́dé àsúná ìsìláàmù sọ ibìkùn. làkọ́dé asúná ìsìláàmù sọ ibìkùn. ìsìláàmù ẹni yín ó ti dá o. ìsìláàmù rẹ ti dá. ìsìláàmù rẹ ti dá. àdìsí yẹn fi ń yé wa wípé bẹ́ẹ̀ èèyàn bá gba Islam kọ̀wẹ̀ àwọn àbá wa gbé sí méjì àwọn kan gbà wípé bẹ́ẹ̀ èèyàn bá gba Islam kọ́bùlà anya sálìmà tí ò ti bàlágà. tí ò ti bàlágà. wọ́n gbà wípé bá a bá ní kọ́wẹ̀ kò sí kankan ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àyàn wọ́n wá gbà pé tó bá ti wá bàlágà wọ́n gbà pé kọ́wẹ̀. àwọn tí wọ́n ní kọ́wẹ̀ yìí àwọn míì gbà wípé ìwẹ̀ yẹn ṣe pé ìwẹ̀ ìsìláàmù tó ṣe ni bí kò ṣe ìwẹ̀ pé yóò di dáràn jẹ́nẹ́bà nígbà tí èsì ṣe ìsìláàmù tí kèé wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tẹ́lẹ̀ wọ́n wá fi ìwẹ̀ yẹn kó fi ra ha gbogbo jánábà ti ti ń ṣe é bọ̀ tí ọ̀wẹ̀ rí kó fi wẹ̀ dànù àwọn kan ní bẹ́ẹ̀ ni. ìgbò ní ọ̀wẹ̀wẹ̀ yìí èyí náà tún ní kiri lọ́dọ̀ àwọn míì gbà wípé ìwẹ̀ ni ó ṣáájú ó tó wí lá ìlàhà ìlàlá. àwọn míì gbà wípé lá ìlàhà ìlàlá òun ni yóò ṣáájú àwọn tí wọ́n ní wẹ̀kọ́ ṣáájú irú àwọn èèyàn bíi àbá wa ni á àwọn gbà pé kẹ́límọ̀ ṣàádà kẹ́límọ̀ ẹ̀sìn ni ẹni tí ò tí ìwẹ̀ ẹ̀gbin pò lára kọ́mọ́ gbígbóná lẹ́nu kọ́kọ́ lọ wẹ̀ náà kó tó wí kẹ́límọ̀ tó níyì yìí tó lápalé kò ní jẹ́ pé ẹ̀gbin ni ó wà máa wí kẹ́límọ̀ lá ìlàhà wọ́n fẹ́ lọ wẹ̀ ọwọ́ ẹ̀gbin rẹ̀ dànù ná tó wẹ̀ padà abẹ lọ́la ọlọ́run sọ àjọlá lọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run níbẹ̀ bá wọn ń bẹ̀rù àìlàdánù àìní tí ń bẹ lọ́dọ̀ yín òní òní ń tàbí máa wọn iná dàbí wọn lágbájá àbá ṣùgbọ́n òun ó ti mú àwọn ọ̀pọ̀lọpọ̀ sẹ́mọ ẹ̀bẹ̀ ọkọ̀ ti dé ó ti kọ́lé ńlá. èmi náà ga àwọn náà lè máa rùn pàǹdì gẹ́wì. wọ́n náà wá lọ gbé ọmọ àwọn aláàtọ́gá. ọba wa bẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ wàhálà. bẹ̀rẹ̀ wọn náà ń lọ wèrè díẹ̀díẹ̀. tẹ́sẹ̀rẹ̀ òbí máa dàpọ̀ mẹ́tí aláwo. ọlọ́run níbẹ̀ ẹ bá ń bẹ̀rù ẹ ń bẹ̀rù òsì. Yògìní kò mọ lọ́hùn mi yìí. Ọlọ́run ní bá wà wọ ọlọ́run. Wọ́n ti sọ ọ́dà náà sí lọ. Ọlọ́run láwọ̀ ọlọ́run àárọ̀ yìí lọ́rọ̀. Nínú إن الله عليم حكيم إن الله عليم حكيم ọlọ́run ní dájúdájú àwọ̀ ọlọ́run àlímọ̀n onímímà òun náà làwọ̀ ọlọ́run lórí gbogbo ohun tẹ́ ń ṣe mọ̀wùlẹ̀ sáré kiri ọ̀nà kan rọrọ̀ tá a rẹ sí àwa nìkan ní ìwọ á lè máa wò pé gbà mo wà lọ́dọ̀ yìí ni mo fẹ́ fọ̀dọ́ lówó àwa lè rí wí pé kò pé ọ kọ́ ọ̀fàgbà ni ló pé ọ àkíyímọ́ agbọ́n bíi tá a máa ṣe nǹkan wá sí ìwọ kọ́kọ́ Ọlọ́run lémi ọlọ́run alímú ní àkíyímọ́. Alímú ní àkíyímọ́. Wà máa yá dirí lífà kí rúmà tá a kì náà wò. Wà máa yá dirí الفقير متى غناه وما يدري الغني متى يعيل وما يدري الغني متى يعيل kọsígbà tẹ́tẹ̀lì kọ̀ọ̀kan wa tá a wà nípò pé kò sí ìkọ̀ kéèkó. mọ́tàgínà mọ́tàgínà mọ́tàgínà. ọmọ ìgbà tọrọ òde mọ́sàárẹ̀ ìsákùsà mọ́sàárẹ̀ kàbàkàbà tó tọ̀ ọlọ́run. wà á máa yà lérè ga ní yóò máa tà yà rí o. wà á máa yà lérè ní yóò o. ó ti wà nípò abọ́rọ̀ ọmọ ìgbà tí Bẹ́ẹ̀ni tó wà nípò aláìní náà ò lè lè mọ̀ gbà tí àìní rẹ̀ tó di níní. Ọlọ́run nìkan ló gbogbo ẹ̀ ló wà kálóòtù ọlọ́run. Ká máa ní ká sì máa bẹ́ ká máa béèrè àánú ẹ̀ ọlọ́run mọ́sálá ìsánú wa. Gbogbo ń tá a gbọ́ ọlọ́run tó ṣe aláǹfààní. Ọlọ́run tó ti wá. Adúpẹ́ arójú ara àyè gbọ́ tòní. Arójú ara àyè wí tòní. Wí tòní. Yà lè rojú kàrà ayé wítọ̀lá. Yà rojú kàrà ayé wítọ̀lá. Yà rojú roju ayé gbọ́tọ̀lá. Kà rojú kàrà ayé gbọ́tọ̀lá. Kà waya kàrà ayé gbọ́tọ̀lá. Wàyà báwo ní bí máa ń dàbí ìwà kan ní? Wàyà báwo kúlà mọ́tútámì wàráwì. وكاتبه وناشره بالسمع وينبع كل مسلم وراوي أكت الكويب بالعلم والهراك له فلأنت باب لكل العارفين به أرسلتنا بمقامات العلوم كدا أقلبا رشيد صاحب الإمام